الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدوك فún ọlọ́ọ̀bá atọ́rọ̀ àlékún kí àti àlékún kí fáwọn sallallahu alaihi wasallam èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra ilé tí yóò máa wáyé báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàrọ̀lẹ́ gbadébọ̀ rọ́jì. kí ọlọ́ba kí ó ṣe wọn fún bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أي باتيات السلام أي الله رجوكا نقوى عندنا أجو في علم وباوة إلي تورونا في الطائرة ليا أتيانا الهدي إلي تيالا لاجما في طرف كعبة تستسلعيني في عقيقة ilé ìtì ọlọ́run bá ṣe lófin ìka pa nígbà tó lọ́n bá fọmọ tá wa lọ rẹ̀. ǹjẹ́ ẹjẹ́ mà yìí pé àwọn kankan wà ó ṣe pé máa ń ṣẹlẹ̀ sí gbogbo ẹni tí ọba rí ìjọsìn kan ṣe àbó tiẹ̀ rí iṣẹ́ rí kan ṣe gẹ́gẹ́ bí sọ́lá gẹ́gẹ́ bí ọ̀ṣùyàn gẹ́gẹ́ bí zakiya gẹ́gẹ́ bí alhaj àbí àwọn sàrà lọ́lọ́kan ọ̀jọ̀ kan àti àwọn iṣẹ́ rere eléyìí tó ṣẹ́kù gbogbo ẹni tó náà ló bá fi ṣe kòńgẹ́ àti ṣe ọ̀kan nínú àwọn iṣẹ́ yìí àwọn nǹkan mẹ́ta kan wà tó jẹ́ aburú tó máa fẹ́ ba iṣẹ́ yìí jẹ́ mọ́yàn lọ́wọ́ eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn lórí oníkálukú wa ká gbìyànjú láti rí pa bọ́ lọ́wọ́ àwọn aburú mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí báyìí nítorí ká lè ba àrí ń bá nígbà tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmù ẹ̀bẹ́ yìí ti mà ìtẹ̀lé tó náà ìtẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam gbogbo àwọn àjọsìn eléyìí tá à ń gbélé ayé wa ṣe à ń ṣe ilẹ̀ di ọjọ́ kan ọjọ́ kan ní ọjọ́ ọ̀gbẹ́ni al-qiyamah yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin ọjọ́ tí owó tàbí ọmọ ò ní ẹnìkan láǹfààní ẹ̀yà àfẹni tó bá gbé ọkàn tó gbádùn tó lálàáfíà pàdé ọlọ́run ọba ẹlẹ́dàá wa báwo wá ní gbogbo ń dá lágbélé ayé ṣe ní sẹ́ẹ̀rì láwọn ṣe dáadáa kò ti ṣe ní di òtúbá ń tẹ́ mọ́ wa lọ́wọ́ ní ọjọ́ tó ní kálukú wọ́n mọ̀ bùkátà láti pé ká sọ pọ̀ ní àwọn sẹ́ẹ̀rì tó tẹ̀wọ̀n nínú ìgbésẹ̀ òun ilé tí ó jẹ́ kó òun rí ọ̀nà wa ìjánà nírọ̀rùn nínú àwọn aburú ilé ìtumọ̀ ń ṣẹlẹ̀ sẹ́ni tó bá rí sẹ́ẹ̀rì ṣe tó o sì gbọ́dọ̀ sọ́ra fún un òun náà ni kíyìn àwọn máa wo iṣẹ́ tó ṣe pé mi nìkan ni mo ṣe lè tán kíyìn àwọn máa wá wò wípé bí ọ̀rọ̀ bàbá john tàlẹ́ ni tó lè ṣerú iṣẹ́ báyìí eléyìí jẹ́ aburú kan nínú aburú tí máa ṣe ẹni tó bá rí sẹ́ẹ̀rì ṣe ọkọ mọ́sálásí kalẹ̀ ládùúgbò àwọn èèyàn sì ń sàǹfààní lára mọ́sálásí ibẹ̀ ni wọ́n ti ń ṣe sọ̀rẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní wo sí ara rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní jọ́ lójú ọ̀wọ́n tí wọ́n ta ni ọba tó kọ́ mọ́sálásí ládùúgbò yìí ìwọ náà ni ìwọ náà ni ọkùnrin mẹ́ta ìwọ náà lọ kọ́ ìwọ ẹni tó ti pa àwọn èèyàn ọmọ yìí rẹ̀ ó dìgbà àwọn ọba rí ọmọ wọn ó tó dọ́ ọmọ eléyìí máa ń ba sẹ́jẹ̀ nù nítorí pé irú èèyàn pọ̀ lọ jantirẹrẹ irú ọlọ́run ọba ni ò sí iṣẹ́ tó o ṣeun ọlọ́run ọba ló fi ọ sí kóńgẹ́ rẹ̀ bí ọba àti bíbò láṣìírí tó gbọ́ ọ láṣìírí ìwọ àlè kọ́ mọ́sálásí kalẹ̀ bí. bẹ́ẹ̀ náà ni ẹni tó gbẹ́ kàǹkà kalẹ̀ ládùúgbò tí gbogbo ará àdúgbò sì ń sàǹfààní láàrọ̀ omi rẹ̀ ẹni tó fẹ́ mú mi ń pa ń bẹ̀ ẹni tó fẹ́ wá tó ń wá omi tí ó bù wẹ̀ òun náà ń pa ń bẹ̀ oníkálukú ń sàǹfààní lára kàǹkà yìí ọ̀hún àwòrán rẹ̀ iṣẹ́ rẹ̀ tó ṣe ń jọ́ lójú débi wípé nígbè tí ọba àjọ òun tani ọba tó gbẹ́ kàǹkà fún yín ládùúgbò yìí ó ti gbàgbé kọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa olófin ṣe kòńgẹ́ láti ṣe sẹ́yìn ọlọ́run ọba náà ló sì bọ́n láti rí owó tó ń lò láti gbẹ ẹ̀mẹ́yẹ òjò tó ti rọ̀ sílẹ̀ sí mu ẹ̀mẹ́yẹ ẹni tó náà lówó tó lè fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run ọba ò fi ṣe kòńgẹ́ àti ṣe bẹ́ẹ̀ èèyàn ọmọ owóṣẹ́ rẹ̀ tó ṣe kọ́ máa jọ́ lójú inú aburú tí máa ṣe yẹn nù lẹ́yìn ìgbà tí yẹn bá rí sẹ́sẹ̀ tán wọn ló ń pèpè fún sọ́dá ọwọ́ akpẹ́kọ̀ọ́ fún sọ láti tán ọwọ́ àjọrọ ẹ lójú iṣẹ́ rẹ tó ṣe ọwọ́ àjọ lójú òun wúra rẹ pé yẹ́s tí ọba jẹ́wọ́ ọ̀sán ló tún lè pèpè fún sọ láti báyẹn wọ́n nìkan náà nì ìwọ́n tó jẹ́ pé òlórógún nínú ọ̀nà tó wọ́n máa gbé pípèpè fún sọ láti gbà tó lè yà máa bàtẹ́ jẹ́ ájì náà ni wọ́n náà lọ lọ wọ́n á bẹ̀rẹ̀ sí ní bàbàrà rẹ̀ lójú ara rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní rí àjẹsẹ̀ pé àjẹsẹ̀ ah, hmm, yàtọ̀ ọwọ́ àti wípé gbogbo ibi tó bá ti yọ lọ́ọ̀kan wọ́n máa sà wọ́n máa kì ọkọ yàtọ̀ àjẹ ò yàtọ̀ nítorí pé iṣẹ́ tó ṣe ọ̀n tara rẹ jẹ lórí ẹ̀ ò gbẹrù ìdọ́lọ́wọ́n bá wa gbà àbí ọgbà bí ẹ̀ńtọ́ rẹ̀ ran léyà kó n fẹ́ pẹ̀ran léyà pẹ̀lú ẹ̀mí kó n fẹ́ sin lọ́run ọwọ́ ara ẹran yìí tán nígbà tó so ẹran mẹ́lẹ̀ tí a kì í mọ abẹ́rẹ́ ti ṣe gba ṣe tóbi tó nígbà tó bá wà láàrin àwọn ẹran ẹgbẹ́ rẹ̀ ní bá mú jáde kúrò lọ́jà tá a mú jáde kúrò láàrin àwọn ẹran ẹgbẹ́ rẹ̀ àná là tó mọ bó ṣe kéré bó ṣe tóbi tó ọwọ́ àti di gbogbo àdúgbò ẹni wọn bá ẹran eléyìí kó nà ọmọ jáde wọn bá bẹ̀rẹ̀ sí ní Igwe òun nìkan náà ni òun ló ń serú ẹ ẹlòmíì ò tún lè serú ẹ iṣẹ́ rẹ̀ tó ṣe yọ ọmọ àjọ lójú ẹni tó ràn yàn lọ́wọ́ ńkọ́ ó fowó ràn yàn lọ́wọ́ onítọ̀hún ó wá tara owó yìí ọlọ́wọ́n bá ràn án lọ́wọ́ ọ̀dà ẹni tó ṣe wípé iṣẹ́ iṣẹ́ ọjà ó tún rú owó tó ń fún ọ lọ́sọ̀ọ́ di ń tọ́ ọ̀dà gbogbo ẹ̀ lẹ́yìn ó máa ń ba sẹ́jẹ́ jama nítorí pé èèyàn ọmọ rẹ rí iṣẹ́ tó ṣe o yìí máa ń sọ di ní tí ọ̀já mọ̀ kankan ní lọ́dọ̀ lọ èèyàn gbọ́dọ̀ kíyè sára nítorí pé bàbá kíyè sára gbogbo ń tá a láàṣẹ tá a láàfẹ́ sára rẹ̀ jèrè àmì rí kókó nǹkan tó wúlò mú jáde ń bẹ̀ o aburú kejì. òun náà ni ike iṣẹ́ tá a ṣe yẹn kéèyàn ọmọ ẹrẹ́jì àti gbẹ̀sán lórí ẹ̀ kéèyàn ọmọ ẹrẹ́jì kó káwọn èèyàn sùn lẹ́sàn lórí ẹ̀ àdúgbò tí ẹ̀ máa wò bọ́lọ̀ ń gbọ́dọ̀ sùn lẹ́sàn ni nígbà tó ṣe gbogbo ohun tó ṣe báyìí wọ́n náà wà ọ́ wà kó ní sàyàn lẹ́sàn ìwọ gẹ́gẹ́ bíi ta ni sọ́lọ̀ ìwọ gẹ́gẹ́ bíi ta ni ok wọ́n fẹ́ máa ṣèrè fún sẹ́tù sí sọ́lọ̀ ni ṣèbá yìí náà jẹ́ ń sin ilẹ̀ ńjẹ́ ọjọ́ lọ wọ́n dájú pọ̀ gbádùn yọra rẹ kó nu ẹni tí ń sìn kó rí bí ọjọ́ lọ àbí òní jọ́ lọ. gbogbo ẹni tó sì ń wò yí pé àwọn táwọn ń sin náà lọ́nà fi ń jọ́ lọ gbogbo yẹn ẹ má sìn má kẹ́rí bí ọjọ́ lọ àbí òní jọ́ lọ. ọmọ ti ń jẹ́ ọmọ ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa kọ̀tara dídá àwọn ẹ̀dá rẹ̀ tó dá ní nǹkan kan eléyìí tó ṣe pé kò ti ní tẹ́lẹ̀ ṣáájú kó tó ṣẹ̀dá wọn ọlọ́run wọn bá yẹn ní alọ́gání yorùbá mọ́tòlọ́ ńlọba tó rọrọ̀ ní gbogbo ọ̀rọ̀ ọba tó ṣe wípé alhayyul qayyum ó ní ọba abẹ̀mí ọba tó ṣe wípé àìsí òṣìwájú rẹ̀ àìní bẹ̀mọ́ òní gbẹ̀yìn rẹ̀ alqayyum ọba olùdádúró ọba olùdáwà ọba tó ṣe wípé kò bùkátà ẹnìkan ṣùgbọ́n tó ṣe pé gbogbo nǹkan ló ń bùkátà rẹ̀ kéèyàn ọmọ wa ṣe sọ́lọ̀ pé ọ gbọ́dọ̀ sùn lẹ́sàn sẹ́tò ń ṣe nìkẹ́ à yọba jẹ́ bẹ́ẹ̀ àjẹkùn wọn ní ṣe má à olùdámọ̀ kankan o dípò pọ́ wa wa kọ́wọ́ lálẹ́ níwájú ta ni gan-an rí wípé iṣẹ́ tó ṣe àfikún náà sọ lẹ́sàn rẹ̀ bẹ́ẹ̀ náà ni kéèyàn ń ṣe dáadáa eléyìí tí ń wúlò fáwọn èèyàn kọ́ mọ́ wá retí pé àfi dáadáa kọ́ sọ lẹ́sàn lórí dáadáa tó ṣe yẹn torí pé yín ní lẹ́nu àtàwọn yorùbá nù àtàwọn yorùbá nù lẹ́yìn sínú ẹ̀sìn islam yínníyínní kéde tó bá kó ń ṣe torí kó lè bá àyàn ni àṣedànù nìyẹn àṣedànù nìyẹn kò wúlò kò ní ládà kankan tí yẹn gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀kú iṣẹ́ ní mórí iṣẹ́ yá yorùbá lẹ́bù nìyẹn nítorí pé lábẹ́ òfin ọlọ́run ọba ti wá gbogbo ní bá ṣe èèyàn ò ní jẹ́kọ́ dùn lójú gbogbo téèyàn bá sì ṣe èèyàn mọ̀ pé ẹrú ló ń jẹ́ sọ́lọ́ wọn bá ẹlẹ́dàá wa bẹ́ẹ̀rú bá sì ṣiṣẹ́ sin olúwa ẹlẹ́dàá rẹ̀ kò bùkátà kó wá lọ́ọ́ dúró garandu pàfi bí wọ́n bá sùn lẹ́sàn-án bọ́lá ń bá tiẹ̀ fún ọ ní kankan lórí dáadáa tó orí gbèsè yẹn níṣẹ́ lọ́lọ́run ọba kàn sí àdúrà àti ọlá rẹ̀ fún ọ nínú aburú eléyìí tó ṣe pé tó máa ṣèyàn látàrí tẹ́tẹ́ yẹn tí máa fẹ́ baṣẹ́ jẹ́ máyàn òun náà ni ní àwọn àgbà bàbá ti rí nǹkan mi ṣe eléyìí tó eléyìí ti tó kí ló tó kí ló tó ìwọ wo ìwọ tó ṣe pé tó bá ń dẹ́kun gbogbo ìṣẹ́jú àyà gbogbo ìṣẹ́jú àkàn nínú ìgbésí ayé rẹ lọ́ba fi ń sin lọ́n ló fi ń tẹ̀lé tọ́lọ́n ló fi ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam tó sì jẹ́ pé òun fìgbà kankan sẹ́lọ́n ó ò fi gba kankan tako tọlọ́run ó ò fi gba kankan tako tànàbì sallallahu alaihi wa sallam gbogbo gbèsè ayé rẹ ibadatun wa ibadatun wa ibadat ìjọsìn ìjọsìn ìjọsìn náà ní gbogbo gbèsè ayé rẹ ó tó bẹ́ẹ̀ tó lè pé ìwọ ìdẹ̀rẹ̀ ẹnìjú kan nínú ẹnìjú méjèèjì tọ́lọ̀ wọn bá fún ọ à ń bọ̀sibọ́sì ìdẹ̀ra mú à ń bọ̀sibọ́sì ìdẹ̀ra ìdẹ̀ra ètè à ń bọ̀sibọ́sì ìdẹ̀ra ahọ́n à ń bọ̀sibọ́sì ìdẹ̀ra gbogbo tó ń rí lára rẹ̀ àti ètò ọ̀dá dáàmà àti ètò ọ̀dáàmà ó lè pé gbogbo àwọn ìdẹ̀ra yìí ó lè pẹ́tọ̀ wọn kátó wá kú kátó wá kú ìdẹ̀ra àlàáfẹ́ ìdẹ̀ra ọkàn ìdẹ̀ra àfẹ́ni mọ̀nà ìdẹ̀ra àfẹ́ni ní mùsùlùmí èwo la lè pé mbẹ tọ́ọ̀lọ́ ọmọ ara rẹ̀ kó sinmi ọmọ òkè tá ọlọ́run ó tó tọ́lọ̀ ń wò mọ́yàn tó bí kí n lọ tó bọ̀dá máa ń kankan nítorí pé àwa ńṣe là ń tọrọ pé kọ́ lọ́wọ́ bọ́ sànù wa kọ́ lọ́wọ́ bọ́ fi wá sálì jẹ́nà látàrí àánú àtìkẹ́ rẹ̀ kò sí ẹnìkan nínú wa tó ṣe pé iṣẹ́ tó ṣe ìyàn tẹ̀wọ̀n tí ó wà wúwo débi pé yóò ṣe sábà yóò wúwo yóò wá tóbi débi pé nǹkan gan ni ó gbé wà lẹ́jẹ̀ náà sábàbí kan náà àwọn sábàbí ti gbé ni wà lìjánà nífẹ̀ẹ́ ṣùgbọ́n kì í ṣe fóun náà ní gbogbo ẹ̀ báàmú ọlọ́run ọba ọba kún fún yà èèyàn báyọ̀ ni. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ látàrí pé wọn dọ́lọ̀ mọ̀ wọn mọ kankan nípò òfin ẹ̀sìn rẹ̀ wọn máa jánu wọn máa fọ́nu ẹnu wọn máa ó sẹ́ lórí pé eléyìí tó ń ṣe yí báyìí ó ti tó ọlọ́run ó tó ó tó ń tọ́lọ́run yẹ kó wò mọ́ yẹn. wọ́n bá jẹ́ pàápàá ti ń kọ́ ọmọ ní yọ àṣọ tó bá ti jọ pé ní àwùjọ àmọ́ ọ̀sọ̀ fọlọ́ pé tọ̀ ó yẹ kó wo lágbájá ìmọ̀ mi kò fi mí sáré kẹ́kẹ́ ní kí lọ́ fẹ́ wò mọ́ kí lọ́ fẹ́ wò mọ́ àbí èèyàn kan tẹ́kọ́ rẹ́ nìkan lọ hajj àbọ̀dọ̀ọdún náà ní lọ sí hajj èèyàn márùn mẹ́fà èèyàn márùn mẹ́fà lọ́dọọdún ọ̀ náà tó àbí táwọn kan mọ fún ọ táwọn ó tó tọ́lọ̀ wò mẹ́rin lọ́ra mò ń fọwọ́ rẹ sọ̀yà fún ìwọ gẹ́gẹ́ bíi tani ẹni tí ó mọ̀nà tí ó gbà tí ń fọwọ́ sọ̀yà fẹ́ lọ fún mi kókó máa lọ kò sí bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé àfi ká bẹ̀rù ọlọ́run bá wọn kí ni ta ẹrí gbèsè ganan tí ń jọ lójú dáadáa wo lẹ rí sí tọ́wọ́ agbábàrà lójú yín débi pé àfi ń wò pé eléyìí ti tó náà ẹ gbọ́n tó lọ́wọ́ bá wa sọ ni wà á gbẹdọ̀ rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé ni nítorí pé ńgbà tí èèyàn bá ti dúró téèyàn ń sin lọ́wọ́ ọba ní gbogbo ìgbà tí ó sì jẹ́ kí n tó ń ṣe tí ó jọ dùn lójú tí ó sì jẹ́ ni tí ń wo pé dandan láàlá gbọ́n dandan àbí kọ́ lọ́wọ́ san lẹ́sàn lórí rẹ̀ téèyàn ò sì jẹ́ ni tó ṣe pé ń wo pé ìta àti ṣe iná àti tó kò sí ọlọ́run ọba ẹlẹ́dàá wọ́n padà sànú rẹ̀ náà ni tó lọ́la gbẹ̀mí àrùkọ nínú a bá kó máa jọ wá lójú kó lè bá kú nínú ọ̀rọ̀ wa òun náà ní ká máa rántí ìdẹ̀rọ ọlọ́run ọba tó ṣe fún wa ìfinisẹ́ kò ń gbẹ rẹ̀ lórí wa nítorí tí ò bá sí ìdẹ̀ra tó ṣe fún wa tí ò bá lè ṣe kò ń gẹ́ eléyìí tí ó fi wá ṣe déédéé rẹ̀ àbá tí lè ṣe àwọn aṣẹ́ rẹ̀ yẹn àti pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀dọ́ rẹ̀ náà ni láti rí fẹ́ ìṣe ọ̀dọ́ rẹ̀ náà sì ni kò ń gẹ́ ṣíṣe rẹ̀ ti wá tí ọba tí ọlọ́run ọba tó fi wá ṣe kò ń gẹ́ àbá ti rí sẹ́yìnsì o àní agbára kan àti dọ́gbọ́n kan gbọ́n lẹ́yìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa la hawla wala quwwata illa billahi al-ali al-azim orí ẹ̀ tó bá ti mọ̀ pé ọlọ́run ọba ló ṣe ọlọ́run lọ́rùn ọlọ́wọ́ ọlọ́run ló fi ọṣẹ kò agbára rẹ kọ́ mímọ̀ ẹ̀sẹ̀ rẹ kọ́ àyèmáṣẹ́ ẹlòmíì kọ́ lílẹ̀ ẹ̀sẹ̀ kọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá ló tó ọ̀rọ̀ bó ti ṣe wù ú òun náà ló sì tètò àlámàrí ẹ̀dá bó ti ṣe fẹ́ ìyẹn ọmọ àwọn ara rẹ̀ ìyẹn sì máa mọ̀ pé iṣẹ́ tó ń ṣe yẹn o mi máa ṣètò nǹkan o bí ọba sí ọlọ́run ọba tó mọ̀ ń ṣe iṣẹ́ yẹn bá ti gbẹ́ ṣiṣẹ́ eléyìí ó mú yàn wọn kẹ̀kẹ́ nìkan kan máa sọ̀rọ̀ ohun lórí dáadáa tó ń ṣe kò sì ní dúró díẹ̀ nìkan kọ́ máa yìn òun lórí dáadáa tó ń rí gbèsè kò sì ní dúró dẹni tó bá tiẹ̀ jẹ́ lórí dáadáa yẹn tí wọ́n mọ̀ wá kọrin rèékì kò ní fẹ́ kò sì ní gbà kódà kò ní ẹ̀ ní ẹ̀ ní ẹ̀ ní pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ̀ níbi tó bá tún sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé ọmọ yẹn pé òun kọ́ lòun rí sí o bí ọ̀gá jọ́rọ̀ wọn bá tó fún un ṣe fún un bẹ́ẹ̀ láti ṣe. bákan náà iṣẹ́ tá a ṣe táwọn wá wò pé àbí kọ́ lọ́wọ́ san alẹ́ san lórí ẹ̀ àbí kéèyàn kọ́ san alẹ́ san lórí ẹ̀ ọ̀dọ̀ wa ń dá lè fi gbára wa lọ́wọ́ ọdún eléyìí báyìí òun náà ní sárántí pé àwa gan ọ àwọn alára ẹrú la jẹ́ awa: bá wà ọlọ́run ló ní wá ọlọ́run ọba ló ní wá wa ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun lọ́ba tó àti òkú wa àti ayé wa tiẹ̀ ni òun ló ní kí á ní tá a lè pa lẹ́tọ̀ọ́ sí lórí nǹkan kan tá a ṣe láti tẹ̀ láti rẹ̀ kí la fẹ́ sọ fólówó wa ọlọ́run ẹlẹ́dàá wa pa lẹ́tọ̀ọ́ sí wàbílá alágbàdàn kọ́ san fún wa lórí nǹkan kan tá a ṣe láti tẹ̀ láti rẹ̀ tí bá ti mà wípé ọlọ́run ọba tó ní wá òun náà lọ́ba tó ṣe pé ìtọ́ba gbòdó lè fi wá sí ọlọ́run ọba aláàánú kọ́ dàkún kó fi wá sí dáadáa kó jẹ́ kí dáadáa ọmọ ẹ̀jẹ̀ tó wà ní gbogbo gbà ẹni tó bá jẹ́ wípé òun mà dájú kọ́ lọ́wọ́n ọba ló lò ọlọ́wọ́n ọba ló dáhùn òní ṣiṣẹ́ tán ọmọ wa ò fi dájú àti kọ́ lọ́wọ́n ọkọ sùn lẹ́sàn-án lórí rẹ̀ níṣẹ́ lọ́yẹ kọ́ ọmọ wípé ọlọ́wọ́n ọba bá tiẹ̀ fún ọ lẹ́sàn kan lórí dáadáa tó ṣe tọ́lọ́wọ́n ọba bá ti dáadáa kan fún ọ lórí dáadáa tó ṣe ń bẹ lábẹ́ kọ́ lọ́wọ́n ọkàn wù láti ṣe dáadáa fún ọ ni ó wù láti ṣe dára fún ọ ni nítorí pọ̀ ní olówó rẹ̀ kìí ṣe kówó ọ̀yà aṣẹ tó ṣe lọ́n gbà kìí ṣe kówó ọ̀yà aṣẹ tó ṣe lọ́n gbà òní mélòó ni wọ́n lè san fún lórí dídá tó dọ̀ kí ló lè san fọ́nà lórí àwọn dáadáa níye eléyìí tó lọ́wọ́ bá ṣe fún ọ pẹ̀lú bẹ́ẹ̀ èèyàn ò ní ṣiṣẹ́ tán kó wá lóṣooṣù pé dáadáa àfikún fún lẹ́sàn lórí rẹ̀ bákan náà. ẹni téèyàn ti lè lọwọ lọ́wọ́ kéèyàn máa wò pé eléyìí tá iná bá àbá tiẹ̀ rí mi ṣe ó tó aburú ni àìdá ni ọ̀nà téèyàn lè fi bọ́ lọ́wọ́ irú àwọn ìwà báyìí òun náà ni ká máa mọ̀ yìí pé àwọn agbára lára ní ìsìn máa wò pé iṣẹ́ tá ilé ṣe eléyìí ti tó eléyìí náà tó láti rí ọ̀nà lọ bó bá ti jọ́ ọ̀gbìn náà kò yá mi kéèyàn ọmọ ẹ̀ gbìyànjú láti rí pé à. ohun aláṣẹ ètò mà lòun aláṣẹ ètò lòun ẹ̀yin mẹyẹ ńdọ́lọ̀ ní kò wọ́n ṣe tó wọ́n rí ṣe ẹ̀yin mẹyẹ ńdọ́lọ̀ ní kò wọ́n pa sí tó wọ́n rọ́ọ̀lù tóun náà ni wọ́n máa sọ pé ètò ti ṣe ti tó irú rẹ̀ ọ̀yẹ́ wọn irú rẹ̀ ọ̀tẹ́ kọ̀tọ́ sọ̀rọ̀ ẹ̀yin mẹyẹ ńdọ́lọ̀ ṣe láti tẹ̀lé tàṣẹ fọ́ ẹ̀yin mẹyẹ ńdọ́lọ̀ ṣe tóun fi ń ta àkótọ́ náà àjẹ́ pé ohun ohun ọ̀gbọ́dọ̀ wà nínú ẹni tó ṣe é pé òun á ti rí kàṣe nínú sẹ òun mọ wá òfò ti tó ó tó ń tọ́lọ̀ ń wò máyà lẹ́yìn ó fi rọ́nà lọ òun gẹ́gẹ́ bí ìta òun ọ̀lẹ́ òun tọ́jà pé òun ọ̀ma fi nǹkan fi ọlọ́run ọba mọ́ bí ń ìlànà ọlọ́run àtòfin eléyìí yọọ ma wá ràn yàn lọ́wọ́ yọọ eléyìí tó ṣe pé ó tún máa jẹ́ ọ̀tún ọ̀tún lórí ìta àti orí ṣe tẹ́lẹ̀ eléyìí tó wá jẹ́ kọ́ lọ́wọ́ ọba kọ́ padà sànù wa à ń bẹ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa kọ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú àwọn ọba dáadáa tí máa mú ní lè rí ẹ̀san dáadáa téèyàn gbélé ayé ṣe tó bá ti jọ́gbẹ́ náà ìyá ọlọ́run dákun gba àwọn ọ̀wà burúkú àwọn ọ̀wà pálapàla àwọn ọ̀wà rádaràdá kó lọ́wọ́ wa eléyìí tí máa mú ní pòfo tí máa mú ní pàdánù gbogbo dáadáa tí yàn gbélé ayé ṣe ọlọ́run mẹ́sìn mi pẹ̀lú rẹ lẹ́nu òfò báwo láti fi wá máa sún àwọn tẹ́tà bá ṣe àwọn àti olóore olóore tá a bá ṣe báwo láti fi máa sọ nítorí mo rí sẹ́ẹ̀rì sí kọ́ mo rí dáadáa sí kọ́ bàbára eléyìí tó jáde ní pé iṣẹ́ tá a ṣe ń bò láti ṣe sọ báwo láti fi pamọ́ tí òfin ní di òfin tó fẹ́ tẹ̀ mọ́ wa lọ́wọ́ tí òfin ní di eruku tí atẹ́gùn fẹ́ dànù mọ́ wa lọ́wọ́ nítorí pé ń bẹ nínú àwọn nǹkan gẹ́gẹ́ bí àfojúwe tá a ti sọ síwájú tó ṣe pé jọ̀ràn yẹn lórí wa pé ká jìnà sí wọn a máa ba sẹ́jẹ́ wọn a máa ba sẹ́jẹ́ mú níṣẹ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí kárí mi kárí mi yí báyìí kò bá kéré jù bẹ́ẹ̀ lọ bàbá àwùjọ bẹ́ẹ̀ lọ bí bàbá ló máa ń ba sẹ́jẹ́ o ẹni tó sì ń ṣe kárí mi ń kọ́ sí lágbárí o òun gangan alára ni wọ́n mọ̀ nínú ọkàn rẹ̀ àti ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí nǹkan kan pamọ́ sí òun náà lọ́ba tó dànù sétórí ìtòun lọ sí ṣe àlùtòrí kárí mi ẹ̀yà àti tẹ́ni tí ń ṣe kárí mi náà bá tún sọ jáde lórí ahọ́n rẹ̀ wípé ìmọ̀ sí ní tí mò ń ṣe yìí nítorí tọ́lọ́run níṣẹ́ ni mò ń kàn ṣe nítorí kárí mi a sì ti mà wípé kárí mi tẹ́ rí yẹn níṣẹ́ ló lè parọ́ fọ́ mi yàn nítorí ọlọ́run ló ṣe ń ṣe tó ń ṣe ó lè parọ́ fọ́lọ́run rẹ lẹ́dàá wa ọba tó ṣe pé alimun bi dhati sudur olùmọ́ni nípa gbogbo tí ń bẹnu gbá ẹ̀dá ó lè farapamọ́ fọ́lọ́ òwá síbi kárí mi ṣe lè kéré tó olùbá iṣẹ́ jẹ́ ni o bíbà ló máa ń ba iṣẹ́ jẹ́ o kò sí bí kárí mi ti ṣe lè kéré tó yóò bá gbogbo iṣẹ́ tó bá wọnú rẹ̀ dání jẹjẹrẹ ni tó ṣe pé àjẹsán ló máa ń jẹ dáadáa yóò mú èèyàn pàdánù gbogbo dáadáa téèyàn ló ń ṣe èèyàn wá ní níláadá níjọ́ tí máa retí kókó wọn gbẹ̀sán lórí dáadáa tó ń gbélé ayé sí ojú ọ̀nà tí kárí ní kan ló yẹ kó fi máa rẹ́ lóyún nídìí iṣẹ́ téèyàn bá ń ṣe ọ̀pọ̀ ọ̀tá ẹran téèyàn lè kà ṣùgbọ́n òkùnkùn kan kò sì ní nǹkan kan tó lè dá sí sí ọlá ẹ̀dá torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní kọ́ kí dáadọ́ ṣẹlẹ̀ òun ní kọ́ ká ìdá kọ́ ṣẹlẹ̀ ọmọ èèyàn lálùjẹ́ náà táwa sì torí rẹ̀ táwọn wá sí gbogbo iṣẹ́ ìjọsìn wa ń torí rẹ̀ gbogbo ajẹ́ pé kárí mi ti báyé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ sọ́dọ̀ èèyàn lẹ́ti fẹ́ gbà náà ti yín ọmọ èèyàn níná dábàá wọn pé náà ní dẹ́rù báyìí tẹ̀sí ń ṣe gbogbo ń tẹ̀sí ń torí rẹ̀ a èsì rí gbogbo adékọ́lọ́ wọn bá tó lálùjáná tó níná ẹ̀ ní sísẹ́ yín nítorí tiẹ̀ àti nítorí àwọn èèyàn ọlọ́ni wọn máa omiru ilẹ̀ àlẹ́ àbúrò wọn mọ̀kúrọ́sí yìí náà lọ́kùn dín iná kọ́nàtà ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tó zẹ̀gẹ́ wọ̀lẹ́ ẹ̀yà àfi pé ká máa sìn ọ́n lónìí kan ṣoṣo ká sì ṣe àfọ̀mẹ́sìn yìí fún un nítorí ẹni tí bá ń sin náà tó tún sin nǹkan mí pẹ̀lú ọlọ́run kò sí ọlọ́run ó dìgbà tó ń bá tó sin ọlọ́run ọba lónìí kan yóò tún já sí wípé òun sin ọlọ́run torí ẹ̀ ká sọ́ra fún gbogbo kárí mi kárí mi òun náà ní kó ṣiṣẹ́ káwọn èèyàn lè bá rí ọkùn lè bá yín ọ kó lè bá rí ọkùn lè bá sọ nípa rẹ̀ yínníyínní kẹ́ni sèmíì kó sẹ́ni mórí tẹ́ yá kárí mi náà ọ̀ndà ọ̀mbrẹ́là kárí mi gbogbo ẹ̀ bọ́sù ní gbogbo àṣà tí yorùbá máa dáhùn. bákan náà nínú tí máa bá sẹ́jẹ́ tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ fún onáyìn kọ́jẹ́ pé iṣẹ́ tá yẹn a máa ṣe ní ìbámu pẹ̀lú ìlànà anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá ti jẹ́ pé iṣẹ́ ti ń ṣe ọ̀dọ́gba pẹ̀lú ìfinimànà àti àfikọ́ni tànàbẹ́ wa sallallahu alayhi wa ìdọ́dájú náà ní pé iṣẹ́ yẹn kò ní jẹ́ iṣẹ́ tọ́da iṣẹ́ yẹn ó bàjẹ́ nù kò sí ntọ́lọ́mọ bẹ ẹlẹ́dàá wa fẹ́ fi irú iṣẹ́ bẹ́ẹ̀ ṣe torí pọ́lọ́mọ rán ní sọ̀rọ̀ bá àtúnlọ̀ lásán àyà àfikàlẹ́bà máa tẹ̀lé ìlànà rẹ̀ wọ́n máa ń sọ náà lọ rọ́sọ́ọ̀lẹ́ ní ìlàlẹ́ ọkọ̀ àbí àbí nítorí káwọn olùbá máa tẹ̀lé ìlànà rẹ̀ gbogbo nǹkan tá à ń bá ń ṣe kárí pa ń tẹ̀lé tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ àṣọlá nínú ẹ̀ èsì tó máa dá sàkàsà àbí ẹni tó fẹ́ wọ náà rọ nígbà tí òye ti sàálù súnà wọ́n lè tẹ̀lé àdéhùn yẹn àdéhùn sàálù súnà pé gbogbo nǹkan náà láwọn máa tẹ̀lé lánàá lẹ́bi náà ẹni ẹni tó bá sọ báwọn dájú pé kò ronú nípa àtúbọ̀tán rẹ̀ ó ń fi ọ̀la gbẹ̀ngà fìyàmà kí ni tí wọ́n wá fi sórí lọ́rùn tí wọ́n fi wá láyà láyà tó máa sọ pé wọ́n ní tẹ̀lé tà Ànábì sallallahu alaihi wasallam kò tẹ̀ sí ní tọ́fẹ́ fi màná rẹ̀ ṣe àti pé kò sí ní tọ́fẹ́ fàlùjáná ọlọ́run ọba ṣe mu torí ẹ̀ ẹni wá sí ní òun fàlùjáná inú òsínlẹ̀ fẹ́ni kankan náà àti nítorí ìtàwọn ẹni tó bá kọ àlùjáná abẹ́ ìgbọ́n dáná bí sallallahu alaihi wasallam sọ ni gbogbo àlùmọ̀ mi ni wọ́n wà lùdánù àfẹ́ńtọ́ bá kọ̀ àwọn sọ̀hábà ni wọ́n ní ẹ̀bà ẹ̀rọ sọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀ ní tí wọ́n á kọ̀ láti wà lùdánù rẹ̀ ànábì sọ̀rọ̀ bá àlùsẹ́lẹ̀ ó ní mẹ́ni ọ̀tọ̀ àní ìdáfọ̀lẹ̀ lùdánù wọ́n mẹ́ni àtọ́ ní ìfapàdà ẹ̀bẹ̀ ó ní gbogbo ẹni tó bá tẹ̀lé tèmi yọ wà lùdánù ṣùgbọ́n ẹni tó bá torí ẹ agbọ́dọ̀ tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam gbogbo alẹ́lẹ́yìí bá wí ọ̀yọ́ ẹnìkan sílẹ̀ agbọ́dọ̀ tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam nínú ṣe nínú ọ̀rọ̀ nínú gbogbo àkíyèsí wa nínú ìgbésí ayé agbọ́dọ̀ máa tẹ̀lé tiẹ̀ sallallahu alaihi wasallam nínú tí máa bá tẹ́jẹ́ ilé ìdásí gbọ́dọ̀ sọ̀rọ̀ fún òun náà ni kéèyàn kọ́ máa ṣèrè fún sọ́nà pẹ̀lú ọ̀kan rẹ̀ lórí iṣẹ́ ṣe wípé tọ̀ wọ́n lọ ni mo ṣe wọn ni mo ṣe wọn bí ọba ti pé mo ṣe é ní ìṣe wọn gbàtọ́ ọ̀run kó lágbọ̀dọ̀ wò nílẹ̀ ní ìṣirò ẹ̀ ẹ̀ èmi ni tí ò bá jẹ́ pé mo ṣe nínú gbogbo àdúgbò yìí ní ìṣe talẹ̀ ní títún ṣe báwọn àwọn òbí nígbà yìí tọ́ ọ̀rọ̀ ah omi èèyàn mọ wọn ara rẹ̀ tó fi wọn á máa ṣèrè fún tọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wa pẹ̀lọ́kàn rẹ̀ onífọ̀dájú ọ̀kàn ní òfin máa ṣèrè fún tọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wa eré iná máa ń ba sẹ́jẹ́ nítorí pọ́nà ọ̀bùn kò ká ṣàtẹ̀ rẹ̀ ọ̀ọ́ kí lọ́nà ọ̀fẹ́ ti tẹ̀ kí lọ́nà ọ̀fẹ́ ti tẹ̀ وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد من منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين ọlọ́wọ́n bá lọ́wọ́ ọ̀gá wa àtìyàn àtàlẹ́jẹ náà àti torí ká lè ṣeun fún wọn tọrọ ìdí àti mú kan lọ́dọ̀ wa fún wọn ti tọrọ lọ́dọ̀ wa ẹgbẹ́ káfọ́n lárúbí kíkà ọlọ́wọ́n bá lọ́ba alárúbí alágbára tó nípa bẹ́ẹ̀ lọ́ mọ ara rẹ lọ́ mọ akọkàn tèrè gún sọ́lọ̀ bẹ́ẹ̀ ni kọ́ ọ̀ràn yẹn lọ́wọ́ kó tún wá máa ní lára wọ́n tẹ́tẹ́ gbogbo bí kíbi ló ti máa ṣẹlẹ̀ fún ṣùgbọ́n àmọ́ sọ̀rọ̀ ẹ̀ẹ́dọ̀ ọmọdé yìí tó ń fún tá à ń rà fún gbogbo létò ọdún gbé náà tá à ń kọ̀ fún ọ. eléyìí náà máa ba ṣẹjọ ni eléyìí náà máa ba ṣẹjọ ni bẹ́ẹ̀ ni nínú tí máa ba ṣẹjọ ta gbọ́dọ̀ jìnà sí òun náà ní kí ọmọ ọmọ ọmọ ta kó tọ́lọ́run kọ́ máa mọ̀ ọ́n mọ̀ kọ́ máa pé tọ́lọ́run ọ̀bọ̀ ọ̀já mọ̀ kankan bẹ́ẹ̀ náà gan ọlọ́run ọlọ́run ànágbà ànábì tẹ́ máa bí wọn náà láti di màgbẹ́ nìkan máa ti bẹ́ẹ̀ má tó pẹ̀lú ẹ̀ torí gbogbo ẹni títí ẹ bá ti ta yóò ti fọ́ sọ̀mọ́dà kejì ló máa wá. alhamdulilayi rabbil alamin adúgbò fún ọlọ́ọ̀bá ọlọ́ba àwọn olùmọ̀wá ní èso lórí ọ̀rọ̀ láti ń bẹ̀rẹ̀ ajá gbìyànjú tábà gbìyànjú láti náwó sójú ọ̀nà sí ọlọ́ọ̀bá ẹ jẹ́ ká ná lọ́nà tó yẹ pé tèmi bá ṣe wá láǹfààní ni wọ́n ti ṣàlàyé fún wa téèyàn bá ń ṣiṣẹ́ tó wá jẹ́ kí ṣe kárí mi wọ bẹ̀ àbí ṣe agbọ́nu ètí ọ̀jẹ̀ àbádé irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún wa ọ̀dọ̀ wọ ẹnì kọ̀ọ̀kan wa káwọn náà gbìyànjú ká fún ṣòkòtò wa kó lè gbogbo sí olórí tá a bá ṣe ní ẹ̀sìn islam yìí ká jẹ́ kí àníyàn wa mọ́ ká àgbàládá tó pọ̀ lórí rẹ̀ ibà ni a dúró sí ní alẹ́ tó nítorí àsìkò wa ẹjẹ́ àpàdé àwọn olùmọ̀ wa dédé àsìkò ní ọjọ́ mẹ́jọ kọ́ lọ sóyè mi àti ẹ̀yin àwọn olùmọ̀ wa àtẹ̀yìn náà ju ọjọ́ mẹ́jọ lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa